Yoruba Unit 41 Basic Dialogue Dialogue for Learning Ẹni Ẹni Lọ́jà Lọ́jà Kan lọ́jà Kan lọ́jà Rẹ nìkan lọ́jà Rẹ nìkan lọ́jà Mo rẹ nìkan lọ́jà. mo rẹ nìkan lọ́jà kíni kíni fún kíni fún kíni sàn sàn fi sàn fi sàn máa fi sàn máa fi sàn láti máa fi sàn láti máa fi sùn tóbi tóbi dáadáa dáadáa tóbi dáadáa tóbi dáadáa só tóbi dáadáa só tóbi dáadáa púpọ̀ púpọ̀ tóbi púpọ̀ tóbi púpọ̀ kò tóbi púpọ̀ kò tóbi púpọ̀ tó tó ló tó ló tó báwo ló tó báwo ló ẹsẹ̀ ẹsẹ̀ mẹ́rin mẹ́rin ẹsẹ̀ mẹ́rin ẹsẹ̀ mẹ́rin ó tó ẹsẹ̀ mẹ́rin ó tó ẹsẹ̀ mẹ́rin fún mi fún mi kan fún mi kan fún mi. Rà kan fún mi. Rà kan fún mi. Kó kó báwo báwo tó báwo tó báwo kó tó báwo kó tó báwo tìrẹ tìrẹ. Nàng Nàng Tỷ ra nàng Tỷ ra nàng Tốt tỷ ra nàng Tốt tỷ ra nàng Cô tốt tỷ ra nàng Cô tốt tỷ ra nàng da, da, ó dáa ó dáa lọ́la lọ́la gbà á lọ́la gbà á lọ́la wá gbà á lọ́la wá o ocean o ocean